lọ́jọ́ fi fẹ́ wa sórí ẹ̀sìn rẹ̀ tó wá dá a padà sí ìjókòó wa yìí ní ẹ̀mí ọjọ́ keje nínú oṣù ọ̀rọ̀ bí ọ̀la náà pọ̀ ẹ̀ ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́tàdínní ogójì ìjọba táwọn ìṣẹ̀lẹ̀ ń bọ̀ sí. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ibi tí abákéwú dé akáfẹ́ni káàdì parí báwo báwo máa làmì wá jẹ ọ̀nà tí a fẹ́ wọlé sí. ليلين إنه كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى باب لم يواجه الناس بكلام ẹni tí ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn da yẹn kankan ṣùgbọ́n ó ń fa aláṣàmọ̀ kọ́ máa jẹ́ ọ̀rọ̀ ẹni tó súnmọ́ àtẹni tó jìnnà ọmọ yẹn gbé ojú ọ̀nà yìí fẹ́ kọ́ wa ẹgbẹ́ wọn tó wà nínú súnmọ́ nìyà ká sọ̀rọ̀ àbí ká fi ìbáwí ní ohun téèyàn ò ní fi kọjú dáhùn wípé wọn ni mò ń báwí ṣùgbọ́n ìbáwí yẹn yóò ṣe déédéé ẹni tó súnmọ́ àtẹni tó jìnnà ohun tí hadith yìí fẹ́ sọ fún wa nìyẹn wọ́n sì máa ń jẹ́ kí ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ ju kéèyàn dojú kọ yẹn lọ. wọ́n ní hadathana Umar قال حدثني الأعمش قال حدثني مسلم عن مسعود قال قالت عائشة صنع النبي صلى الله عليه وسلم رسولا فرقص فيه فتنزع عنه قوم فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فخطب حمد الله ثم قال ما بال أقوام يتنزعون عن شيء ما ما بال أقوام نعم ما بال أقوام يتنزهون عن شيء أصنعوا فوالله إني لعالمهم بالله وأشدهم له خشية وإني لأعلم أبا وسلم إني لأعلمهم بالله وأشدهم له خشية يعني حدثنا عمر بن حفص عمر بن حفص حدثنا وصفوا أني حدثنا أبي أن بابي صفني حدثنا الأعمش الأعمش ينا صفوا حدثنا مسلم في مسلم صفوا قال قد مصروف قالت عائشة أنا عائشة رأيت صنع النبي صلى الله عليه وسلم شيئا àlọ́sọ̀ sálá ń sin kankan ọ̀rọ̀ kan sọ fi ọwọ́ aṣẹ́dẹ̀ ní gbàǹkà yá ọ̀sán zẹ̀hà àǹtò ọ̀hún àwọn èèyàn wá ń sọ́ra fún irun sọ̀sọ́ láńsẹ̀dẹ̀ nípa rẹ̀ yẹn yàrá pé jíjọ ọlọ́run ó ṣe nǹkan yẹn pé kí níyàwó burú àwọn èèyàn fẹ́ wá wò pé nǹkan tó àwọn sọ̀rọ̀ bàbá làkọ̀dá àlìkà nàbí yá sallallahu alayhi wa alihi wa yẹn wá dé sí gba nàbí sallallahu alayhi wa sallam fàkàtọ̀bà ti ṣe ìbánisọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ kẹ̀dẹ̀rẹ́ dúpẹ́ wá ń jáde mbẹ́ ó dúpẹ́ lẹ́yìn ìdánwò adúgbò fọlọ́hún dán ń bọ̀ kọ́ọ̀t wọ́n wá sọ báyìí pé máa bá a lo àkùwá mi kí ni sí àwọn ìjọ kan tó ṣe pé àwọn ìjọ tá a wíyẹ o yẹn ta ní zẹ̀húnà á ní ṣẹ́yìí àfúnẹ́hùn tí wọ́n máa fẹ́ fọ́ra wọn mọ́ wọ́n á máa jìnà sí nǹkan tẹ́lẹ̀ ànẹ́bí ń tẹ̀ ìgbà ànábì ohun tó ṣe yẹn ọ̀tọ̀nẹ̀ tó ọmọ wọn jẹ gbẹrẹ má lámọ̀ rí yẹn ni o àwọn máa ń lé kí ló sa àwọn èèyàn wọ́n jẹ́ máa wẹ́ ni yẹn o ẹni pé wàá sí yẹn máa máa tọ́ra kí ni ṣe àwọn èèyàn tó yẹ pé yàtọ̀ àná zàhóná àní ṣẹ́yìí àtúná àhóhó kí wọ́n máa jìnnà sí nǹkan tí èmi ànábì ń ṣe fọwọ́láì mo fi ọlọ́run búra inni la àìlámuhùn bìlá táàbà lẹ́nìkan nímọ̀ nípa ọlọ́run ọ̀sẹ̀ ni wọ́n mọ̀ nǹkan ọlọ́run tẹ̀mí ànẹ́bí tẹ́sí nǹkan ọ̀bá dá ìní ìdìmọ̀ tó bá dá mi ìní ìdìmọ̀ ó fi nǹkan yẹn ò ni mo fi ṣe yẹn wa aṣáájúhùn láwù ọ̀ṣẹ̀ táàbà sọ yí pé nìkan ń páyọ̀ ọlọ́run ọ̀sẹ̀ ń tọ́ bẹ̀rù ọlọ́run tó ní ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí yìí ká gbá di tìyẹn lẹ́ẹ̀kan wọ́n ní mọ̀sùrù lọ́jọ́ máa kí òyàwó Àìṣà radiyallahu ta'ala anha wọ́n là ń sọ sọ́lá ń sọ́ni àṣẹyà ó sì ń gángan ọ̀rọ̀ kọ̀ọ̀kan fi hi ọwọ́ àṣì ẹ̀dẹ̀ níbi ohun tó ṣe yẹn ọ̀tàn náà zẹ̀ àǹtò ọ̀rùn àwa rí àwọn kan náà àwọn sọ̀hábà káwọn jìnà sí ohun tá nẹ́bí ṣe pé àwọn ò lè ṣe ohun tá nẹ́bí ṣe ẹ̀kọ́ dà. ọ̀bẹ́lá ọ̀gá dálíkà nẹ́bí ya sallallahu alayhi wa alihi wa sallam. ọ̀rọ̀ yẹn wá dé dìgbà nẹ́bí sallallahu alayhi wa sallam fàkàtọ̀ àwọn sọ̀sọ́lá máa ṣe ìbánisọ̀rọ̀. fàhámìdàlá ó dúpẹ́ fọlọ́ ọwọ́ àtẹ̀sọ̀ ife má bàa lo kí ni sàwọn ọjọ́ kan sọyìn pé àwọn ọjọ́ táwọn yẹn tàdé zàgùnà àni ṣẹyí àsùnàcùn tí wọn máa jìnnà sí wọn tó mi ànábì ṣe ọlọ́ọ̀hì mo fi ọlọ́run búra inni la àìlámuhùn bìlá dádájọ́ èmi ànábì mo fi nímọ̀ jù wọ́n lọ nípa ọlọ́run wọ́n aṣáájú hùn ọ̀ṣìyà èmi mọ̀ dẹ́ fi ń bẹ̀rù ọlọ́run ọ̀bàjọ́ hadithi yìí a rí àgbọ́yé mẹ́ta abẹ́ méjì níbẹ̀ alákọ̀ọ́kọ́ ọwọ́ àánú rẹ̀ alḥaqqu shadid ìṣẹ́nilójú kòkòrò yìí tó lágbára ala al-iqtida'i bin nabiyyi sallallahu alayhi wa sallam tó ń sìn àlójú kòkòrò pé a máa ń wá òkọ́sí ànẹ́bì ni o gbogbo ohun tó bá tọwọ́ sẹ̀ máa yìí ni kò síbi tó máa tọwọ́ rẹ̀ sọ. ẹ̀wọ́lọ́ ọba àlejò alábẹ́rẹ́ àti ọ̀làhà ti ń rọ́sùn. ọlọ́run ní ẹ̀tẹ̀lé tó gbogbo ńdọ́lọ́ máa ma pàṣẹ ẹ̀yẹ́ yẹn rere ni ńdọ́lọ́ ń ma máa kọ́ ń bára yìí ni. ẹ̀tẹ̀lé tó rere ni bí ni. afawa amúrò هذه rè ọmọ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ọ̀nà olè la amúrò minkum ìtumọ̀ rẹ̀ náà ní kíni alẹ́ ulama wàlẹ̀ umara àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ àti àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ mẹ́tí wọ́n yẹn ní òǹdè nígbà tí àwọn olùmọ̀ bá ti ń gbọ́rọ̀ sọ́lọ́wọ́ àtànẹ́bí lẹ́nu ẹ̀tẹ̀lé wọn. báwọn náà lè di kíni wọ́n lè di mùsàlùyọ́ lèmọ́ fàyè mú wọ̀kọ́rọ̀ wà sábà kú níwọ̀n tí wọ́n kà kán gbọ́ yé wọ́n dẹ̀ ti fààyọ nínú ẹ̀rí jẹ́mìísónú ọ̀rọ̀ ọlọ́wọ́ àtọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wa sallam. lẹ́yìn náà táwọn aláṣẹ náà bá dẹ̀ ti ń gbọ́rọ̀ sọ́lọ́hún lẹ́nu mọ̀tò. tó táwọn aláṣẹ náà bá dẹ̀ ti ń gbọ́rọ̀ sọ́lọ́hún lẹ́nu tó ń gbọ́rọ̀ sànẹ́bí lẹ́nu ẹgbọ́ sí wọn náà. ẹnì Ogbo tẹ̀lé ọlọ́run rere ni a máa tẹ̀lé ànẹ́bí gbogbo tẹ̀lé ànẹ́bí rere ni a tún máa tẹ̀lé àwọn olùmọ̀ àtàwọn aláṣẹ táwọn náà bá gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu àtànẹ́bí bákan náà a tún máa fún àwọn òbí ní tẹ̀lé ẹ̀rọ fọlọ́run lọ bí lè wà àwọn ẹ̀rọ jẹ́ àdáká tí àti bàbá ń jà ológun lórí pé kò fi kẹ́kẹ́ jì mí ọba níbi ohun tó nímọ̀ nípa ẹ̀ kó wà nú ẹ̀sìn wọn là tó kẹ́ kó má fún ọ ní tọ́wà ọmọ ẹ̀ pé tọ́wà ò ń bí gẹ́rẹ́ ìyẹn náà ní klọ́s ó lóde nígbà tó ń bí ọba ti parẹ́ láṣẹ ìyapa ọlọ́run ìyapa ìbísẹ̀ ìyẹn máa gbọ́rọ̀ fún ìbílẹ̀ nínú àwọn máa fún ní tẹ̀lé wọn náà ní kíni o ọkọ ẹ̀fọ́ alẹ́ mi sọ́lọ́ kọ́mùsà ha obìnrin bá kírun wákàtí márùn tọ́lẹ̀ gbàwẹ̀ rọmọdọ́n wọ́n sọ abẹ́rẹ́ kò sí ìsìná wọ́n tún wá sí kí ni wọ́n á tọ́ báyìí ha wọ́n tún wá tẹ̀lé àti ọkọ rẹ̀ kéyìí lọ́la wọ́n á sọ fún orí fi arábìnrin yẹn gbé ìdíkọ́lẹ̀ lè jẹ́ ńnà ha mẹ́rin ayé àbíwábí ha àtàmẹ́nìyà wọ́n ní kọ́tọ̀ yìí tọ́ bá sí kí ni tọ́ bá fẹ́ mẹ́rin ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ kọ́tọ̀ wọ àlùjẹ́nà sùmọ́tì tẹ̀lé tọkọ yìí náà nìyí o nípa àwọn tí ọba ti yapa tọlọ́run tí ọ̀ yapa tọ̀jíṣẹ́ àwọn máa nù sọ̀hí pé ìdìnnàmọ̀ sọ àádú ìlmàrú ìtẹ̀lé tà ń sọ yẹn nípa rere àti pé láàtọ́ àtẹlẹmàló pé ìmọ̀ sí ọtún kọ́ọ̀lì kò sí kan tá a máa fi fún ẹ̀dá láti fi yapa dẹ́dà àwọn à ẹ̀dá ni tàlẹ́ ń tẹ̀lé àfàwà là ń tẹ̀lé tẹ̀lé náà wá ń fún yẹn alọ́ fi ya apá ẹlẹ́dà tẹ̀lé yẹn ọba o. sọ nípa bẹ́ẹ̀ hadithi tá a kà fún wa yìí fi ilhaku shadid ìṣẹ́nilójú kòkòrò tó lé kankan tó lágbára alalẹ́ ṣẹ̀dá ibi nàbí yìí sallallahu alayhi wa sallam lórí pé ká máa wà wò kọ́sì ànábì sallallahu alayhi wa sallam àti wípé wọ́jà àlehe ọ̀sùn wa dan hasana ada ìgbé àti sọsẹlá kalẹ̀ ní kí ni àwòkọ́ ṣe dáadáa nà àkọlọ náà ti sọ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasana lóòótọ́ nípa ọ̀rọ̀ ogun lọ́wọ́n ti wí nínú gágàtàlá dà nígbà anábì èsòjò ìdẹ́ bẹ̀rù pé àwòkọ́ ṣe tó da ayẹyẹ ó ti wà fún yín lára nẹ́bí liman kana yarju Allaha wal yawmal akhirah ẹ̀ tó máa wá wá àwòkọ́ ṣe yẹn mo lẹ́nu tí bá rẹ kàn sẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run tó dẹ̀ tún rẹ kàn pé òun fẹ́ ní ọ̀run òun fẹ́ ní ọ̀run tó dẹ̀ sì sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí a ní hadith ń fún wa pé kágbá nẹ́bí kalẹ̀ ní ọ̀sùwàtà àwòkọ́ ṣe dáadáa àti pé hadith yìí tún sọ fún wa yẹn ni pé hadith yìí tún sọ fún wa pé ìyá apá nẹ́bí ọ̀ burú jáì ó dẹ̀ léwu kásọ̀ kó a máa jìnà sí títẹ̀ lánàá sọ̀sẹ́lẹ̀ nítorí pé lánàá nẹ́bí nìyí o ẹ́ kò sí ìlànà kan tó dọ́gba tó da tó kiri o ìlànà nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam. àlàyé kejì dábàá nù hadith òun náà ni ikhtiyaru حسن الموعظة والتلطف في الإنكار على المنكر ká máa rí níbẹ̀ yìí pé tá a bá fẹ́ ṣe wá sí kájẹ́ wá sí wọ́n máa da. ẹ wọ́n fẹ́ ọ̀kan náà àwọn olùmọ̀sọ yìí pé ẹni ọba ṣèkìlọ̀ fọmọ ọ̀yá rẹ̀ ní gbangba ọkọ̀ ti fàdọ̀ àwò ó ti dójú sí ni ẹ̀. ṣùgbọ́n tó bá ṣe ìkìlọ̀ fún tó ṣe wá sí fún un ní kọ̀rọ̀ ìyẹn gan ló ṣe wá sí. àwọn ẹ̀sìn kẹ́sì ẹni ó ti wá àfi fún yẹn ní kọ́ ló ti wá àfi fún fún yẹn lórí ìyẹn máa ń rìn àṣà ìtọ́nù lọ́wọ́ lórí ẹni tí yẹn ń ti wá àfi fún ní gbangba ẹgbẹ́ tí mo bá ti àṣẹ wo burú ọba yẹn kórìí ti nílẹ̀ òpé pé bọ̀ yẹn kẹ́ kọ̀rẹ́tì mi níta gbangba ẹ kéwú tó tọ́ sùn bẹ́ẹ̀ kílà káyè bí ó ti sọ nìyẹn àbí yẹn bá ti sùn hàn lọ́wọ́ níta yìí náà mo ti di kóò láti àṣẹ làákàyè kí ó fi dèké wù ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ọmọ hosanel bá wà ìlọ ọmọ wa àtitọ́ da ẹnu wa àtitọ́ da sànẹ́bí mi wá mi báyìí ẹ wò ó ní sí ó mọ àwọn ẹni tí wọ́n rí sànẹ́bí sẹ́dẹ̀gbà ó burú ìyẹn lè dá mi dílì fọ́run báyìí àwọn sábà ní àwọn onídàbọ̀rún dà wọ́n lápẹẹrẹ ni àwọn onídàbọ̀rún dà wọ́n ànẹ́bí ló ṣe fúnra rẹ̀ ah ìjọba kí lọ sọ àwọn ọjọ́ kẹ ọdẹ mà wẹ sọ yẹ pé nǹkan kan tẹmí ṣe tẹmí rí pé nǹkan yẹn ò bú ìmọ̀dé bẹ̀rù ọlọ́wọ́ bá jù ìmọ̀dé ń pa ọlọ́wọ́ bá mo rí pé kò burú ni mo fi ṣe àwọn kan wá rí sí kò burú wọn á jìnà sí kí ni ṣe wọn ṣé ọba àwọn ènìyàn ni kó mọ̀ ọ́ ṣùgbọ́n ìyẹn náà tún jẹ́ kọ̀ọ̀fà náà ṣe ká mú kí ni ọ̀sán mọ̀ ọ̀hìn lọ wá sí dáadáa wá sí mi máa àwọn ẹ̀sìn kẹsì ju kẹ́hìn lọ pé àbá alágbájá ìwọ là ń bá wíyàn àníwálá àbá àkẹ́sẹ̀ ó túbà títí ó túbà wọ̀ ọ̀la wọ́n bá sọ fẹ́ẹ́ nìkan tó jẹ́ pé ń tọ́ ń panú ẹ̀ wà ọ́ lórí pé à ń ṣe kótóbà yìí náà ìwọ lọ́kẹ́ àtà ní ń pa nínú bẹ́ẹ̀ àkọ́yẹ kó lè dìbẹ́ gbàdá àti lágbo jihad hànàlà ń sọ̀rọ̀ lẹ́nu pé ẹ̀yin tí ẹ̀yin tá à ń bá wù yẹn yìí ẹni ìyẹn kẹ́lẹ́ ló ti wà burúkú yẹn tóyí tí òun wà mọ́mọ́ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ sì wáá wò kò sì dá o àwọn èèyàn tí wọ́n máa ń sin nǹkan báyìí o ọ̀dà kéèyàn máa ti rú nǹkan báyìí o a ní di tààrí ju tẹ̀sírẹ́ lọ eléyìí náà jẹ́ kí ni o báàbò mi ní abuwaabi balaago alẹ́ ti gẹ́ ti àtààrí bádàlà kí ni o tẹ̀sírẹ́ kéèyàn lu koro wọ́n dájú kí ni o ní làmọ́lẹ̀ a sì máa wọ ẹni tó pẹ́ dé halkọ́ọ̀ láì ní sẹ́ẹ̀ máa dá kan kí lágbẹ́yà pẹ́ dé ọ̀dà ká máa pẹ́ àní mọ bá a ti bẹ̀rẹ̀ ń ta gbóòní lórí kò ní nídìí bá a ti sọ̀rọ̀ ọ̀pẹ ẹ̀ afá àkíní ọ̀npẹ́ o kò sì dá kéèyàn máa fẹ́ ìwà àmì fi kílè yìí tó ń wù yìí á lẹ́yìn ni tó sotori bẹ́ẹ̀ hadith yìí tún jẹ́ kí ni ìyá rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ọ̀hìn dàn àwọn kan tí máa láwọn ṣe wáàsí ní ìdíwọ̀n yóò lóun ṣe wáàsí wọ́n máa jà síjà ni wọ́n máa fi ṣe wáàsí. ọ̀tọ̀ọ̀tọ̀ lóye pé jòkó ti àyàwó yìí dáko èèyàn pé lágbájá ṣe kinní báyìí pé ó tiẹ̀ aṣọ ọ́pọ́sìtì ń tọ́tọ̀ báyìí ọmọ àbínú lánàá ìyẹn náà ti tó náà ọsọ bí àwa sọ rí yóò sì máa bínú pé wọ́n fún un náà dàtí máa sọ bí táwọn pé bàbá àjà kẹ́ni lọ́ọ́ la mọ́lẹ̀ pé ẹ àfa yín wọ́n máa fa àwọn àyè ní òkúlóòbù ni ọ ọmọ kan tó jẹ́ wọ́n tètè ká ní àwọn ará mi nílẹ̀ nìyẹn wọ́n sì òkúlóòbù dá wa wọ́n sára sí àwọn oníṣúfì náà lẹ́ lọ ẹ bá sọ fún ọ pé ṣúfì ọ̀dà ẹ̀kọ́ ti yín rẹ̀ tí wọ́n yẹ wọ́n sáré ti dá wà yìí báwọn ènìyàn ti gbógun tiwọn ni lóbi jáde gbà wọn fẹ́ kọ nẹ́mbà àwọn èrè àbíyú àwọn ọkọ kọkọ ṣé èrè àbíyú ni wọn èrè èrè àbíyú o ṣùgbọ́n kò wọn lẹ́sìn bàtà fi wà ní haramin ọ̀gá wọn ti di wa ó lè kọjá lọ nírọ̀lẹ́ òde ìkọ́mọ Sudan òde ìkọ́sọ̀ ahmed ọmọ kí ó dáadáa o wọn bí sẹ̀rí àlòsè ṣùgbọ́n ó lè káàb sẹ̀rí ìdí àwọn ará Sudan wọn ní káàb tí bá ní káàb ẹ̀ wọ́n fi bí ìní ń jẹ káàb kókó fẹ̀ òní wọ́n ń pè ní káàb ẹni ọba lè wọ́n sọ pé káàb wọ́n tún fi ṣẹ̀dí. Ṣèdí hmm, káàb ṣẹ̀dí kò lè pọ̀. Yọ́mọ̀ akọ̀fẹ́ ń tọ́jú ọmọ ìdírò mẹ́hìndín nígbà tí pé yẹnì tòlábù yàhlẹ́kù òfàṣìlòhùn yòsìbìlóhùn òfàṣìlòhùn. Ẹ máa túmọ̀ rẹ̀ náà wọ́n fi náà tètè wá wọlé kí ó. Yọ́sọ̀fẹ́ ń tí ó jẹ́ olùdarí ilé kí pé. àwọn kúndẹ̀ǹtì rẹ̀ wọ́n ń fa irùngbọ̀n ilé wọn kó lè ké wọ ẹ̀dá kùn sí tọ́ba wọn lè ké ti ń gbà yẹn ti fa wọn. ọ̀rọ̀ ni ò yé rárá tọ́ba wọn kó lè ké wọ́n ìgbà yẹn wọn wà á ní ni wọn ò ní wọn bẹ́ẹ̀ ni àbí. wọ́n lè tún yóò tún máa sọ fún mi dìrù pé wọ́n ń wọ́n tó lẹ̀ ọ́ òun ó lé wọn lè abẹ́rẹ́ kan nu ọgbẹ́ ẹ̀ẹ́n ṣé bó ṣe rí nìyẹn ó lóun ní ṣòkòtò wọn ìrùngbọ́n wọn lòun ti dà sí wàhálà nínú àwọn àjọ wa kíláàsì ńlá yẹn àwọn ọmọ àdá tó ti ya wẹ́ẹ̀wẹ́ẹ̀ ó ní tóun bí ètò parí ọdún méjì dípúlọ́mà tá a fẹ́ ṣe ní báyìí wọ́n wá gé ìrùngbọ́n wọn sínú ṣòkòtò wọn wọ́n jù sínú bíbá yìí ọ̀rọ̀ ni ò tí ì yé rárá sàyẹn ní òṣùlóòbò tí wàá sí ọba ti dọ́gba lára yóò gbòjì ni ẹ pé wàá sí ní ọ̀dọ́gba ni ọ̀dọ́gba lára ọwọ́ àti gbòdì lára ẹ̀kẹ́ sọ́ni àfilẹ̀ ni kò sì gbọ́ gbọ́ ọdún méjì lẹ́yìn ọdún méjì wọ́n gé òun wọ̀nyí fún bá ti gé wọ́n á dá sínú ìṣòkòtò pé kò jíǹsì ni ó ti mú pé ẹyọkẹ́ yìí àmín wọ́n ti á di pé òun parí ẹ̀ báyìí wọ́n á gé òun wọ̀nyí kó dà ìgbẹ́ lòun ó jù sí sísọ máa kó sòkòtò àdìrúgbọ rẹ lọ. sọlọ́bi yá pé yanni hadith yìí ń kọ́ wa ní ìfìyàrá hasan al-maw'id kí ẹ ṣẹ̀ṣà wà sí ọjà. àtàrògìb qabla tarhib nígbà mi àti lè kọ̀ dáwọn tarhib gẹ́gẹ́ bí ìsìsì ọlọ́run. ẹ ọ̀ pé tá a bá lọ wo. súrà tí yọ bẹ̀rẹ̀ tabaka fati àti ọ̀tọ̀ bẹ̀rẹ̀ àlùkò àn sọ̀tùbá kọ́ yẹn kọ́dà mọ̀tẹ́rìhìm sọ́mọ tẹ́rìhìm. nígbà wọn kọ́ ẹ̀ lẹ́m tẹ́ fàálù wọlé tẹ́ fàálù tẹ́kùn náírà lẹ́tí fàkúrú hànẹ́sù wàlhìjárọ̀ tó ẹ̀dát lẹ́ni káfíìrì. tó ń bọ́ sùhánà wò dàcálà yàrá ìwọ̀n bá kàrà kí ló fi kú ọ. ọlọ́run mi wọ́n bá ṣe àwọn wá àtúntò dání àwọn kan bá lè kí afárá dọkítọrù murad tó ṣe síra nìsáwò àhlè náà ó tún kọ kí ni nìsáwò àhlè jẹnà kẹfà àwòye tó kọ fún àwọn àlòjẹnà kẹrin nìyẹn pọ bí àfi gbà wọn sọ̀rọ̀ ní kálukú ó sórí kọ ni wọn sórí rọ mọ̀ngò dídá alálùjẹnà àhàlù àhàlù dàkùnmá jẹun wà náà àwọn ẹni tí wọn wọ yìí onílò ní jẹ iná tá a fẹ́ sọ ní ilé ìsàkọrù la fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ lónìí ó tún di ọ̀la jẹ ìmù nítorí ó tún di ọ̀túnla abẹ́sọ nípa làzọ́ àyọ̀ ni a. Ah! láti àfàwà yìí yanni ìyáàrú ọ̀sùn ìmọ̀ wáyé lọ ọ̀sọ́ kẹ̀kẹ́ tá a jà ní bá o a lè kàn tó ń bọ̀ kí o tẹ̀síf ẹ̀rí wípé ìgbà bá fẹ́ ṣe tẹ̀síf yẹn ọ yanni mọ̀kútẹ́sẹ̀ àbí mọ̀kútẹ́sọ̀ ẹ̀rí pé ọlọ́run kéku ọ̀tẹ̀kù náírà lẹ́sí wà kóòdù àmẹ́sù wàlíjà ọ̀hún àìjà tilẹ̀ ìjà sí wọn bá díẹ̀ lọ́n gbọ́dọ̀ ibi ìtàlùjẹ́ náà kan bó lóde ìlànà máa fẹ́ tó mẹ́ta àti díẹ̀ ọ̀fẹ́ ṣeré lẹ́dí náà àwọn ọmọ àdúgbò sọ̀rọ̀ àná lẹ́hùn jẹ̀ náà ájèlè ní ìgbà díẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n mo fẹ́ ń pọ̀ lọ́ndẹ̀ kó lámọ̀ ọ̀rọ̀ ti fò mí náà àwọn ọ̀rọ̀ ti رزقا قالوا هذا الذي رزقنا من قبل ẹ o bẹ́ẹ̀ jọ yẹn ti ń lọ subhanallah ẹ jẹ́ wa ní ló fi pé yanni tí ẹ bá ṣe mọ̀tábà òṣùlùmí kò láti tó wà ní. dá tiẹ̀ hun ní náà ni ó fa wàhálà táwọn yóò bí a ẹ àfọ oníná ní ń bọ̀ ni àfọ oníná wà sí iná tó dùn lẹ́nu wọn ẹnìkan lọ́kàn lọ́kàn àwọn sọ̀kẹ́ lòun tí fẹ́ lóun lu iye wọn bá lóun lọ wá àti àfa àlọ́tẹ́ ọ̀tẹ̀ gbogbo ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin báyìí iná yìí náà sáré á ìyàbọ oníná ní oníná so kéèyàn wo sùlùkù tọ́lọ̀ wọn bá lọ́la ọ̀rọ̀ náà kódà láyìn kan àti díẹ̀ gbóòdì tàlùjẹ́lẹ̀ yẹn kọ́ ń jẹ́ kí ni o láyìn bíi kábàtúkú mẹ́ta àtàwọn níbẹ̀ lórí rẹ̀. torí bẹ́ẹ̀ hadith yìí tún kọ́ adé kí ni o ikhtiyar husn al-maw'ida wa at-talattuf fil inkari. àti pé kí yẹn tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ìsàtàkù torí kò yí sí dáadáa ọ̀yà gbà àwọn oníwàásù ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáadáa ọ̀rọ̀rùn láti gbà á lagburu láburú ní sábà máa rọrùn láti gbà jù kíyàn wà lórí ibi kọ́ bọ́ sórí dáadáa àkọ́rọ́rùn ti ní èdè fil inkar ala lil munkari ẹni pé òṣèlú yẹn lẹ́nu kọ̀ọ̀rọ̀ àná ló sọ pé tá a bá gbá kọ̀ọ̀rọ̀ àwọn gan àmì ẹjọ́ rọ̀ gbọ̀rọ̀ tí ọ̀wà ń kọ́ dàdá rò ó ọlọ́run láǹfààní ẹ̀ kéré sí ìnira tó wà náà láǹfààní sì wà bí ọtí àbí òsì ẹ ẹ sọ pé òsì àbí ọwọ́ náà àwọn tó ti ń pawó bẹ́ẹ̀ àwọn aláàtẹ̀yìn tí wọ́n ń pa bẹ́ẹ̀ bọ̀ fún àwọn ni wọ́n fún lámì ẹ̀yẹ ní sẹ́ni gbogbo òkè ogun àwọn aláàtẹ̀yìn wọn ni wọ́n mu ògógóró jù ní gbogbo ọ̀yọ́ sí wọ́n wá fún wọn lámì ẹ̀yẹ yìí pé ẹni tó rí ibú rẹ̀ pọ̀ jù nínú ká mu ògógóró ìtẹ́yìn ni wọ́n bá fún wọn lámì ẹ̀yẹ lórí ẹ̀ subhanallah tẹ́ bá lọ bá ẹnìyẹn kódà àwọn ẹ̀ láwọn ń ṣe dáadáa o òun náà lè máa lọ ṣe àwọn nǹkan téèyàn máa fi ṣe sọ́dá pọ̀ téèyàn máa yàní téèyàn máa retí àna ọlọ́run lórí ẹ̀ o tọ́lọ́wọ́n gbà kò ní ìgbà tẹ́ bá lọ sọ fún bẹ́ẹ̀ ní pé irun tó ń ṣe yóò ní wọ́n ah, wá wà bẹ́ẹ̀. dúdú lọ̀rọ̀ ọlọ́run àǹfààní bẹ̀rẹ̀ àǹfààní yẹn lówó ṣùgbọ́n gbogbo téèyàn bá kó jẹ lọ́nà téèyàn kó jọ lọ́nà ìbàjẹ́ àdánù náà ni ọ̀padà tàbálà àǹfààní wà níbi ọtí nípa kárí owó àǹfààní rẹ̀ ò tó àǹfààní tí wọ́n máa ń rí bí rìbá owó èlé àǹsàn sálándẹ ṣàlàyé pé rìbá èlé báyọ̀ òkò ti pọ̀ tó ìlà kólé ń lọ síbi fòtófòtó náà àìsí ní ọ̀kẹ́yìn. ẹ pé ọlọ́run wò ṣe sí àwọn èèyàn torí múnkàrò rọrùn láti pàṣẹ rọrùn àwọn sọ̀hábà wọn ìdíje ọlọ́run sọ fún ọ sí ọyá ọtí lẹ̀ kan ọlọ́run bá yà wá pé àǹfààní ẹ̀ sí ìnira ẹ̀ ǹgbọ́n dẹ̀ kejì wọ́n kí ní iye èèyàn ju o

torí ohun tí máa ń bò lákẹ́yìn mọ́lẹ̀ ti ṣe kí ni ọdìbò mọ́lẹ̀ òun náà lọ sí ó ti di wèrè. nọlọ́run ni ẹ má sọ pé mutí nígbà tí àbí ẹ má sọ pé kírun nígbà tí ẹ bá ṣe kí ni o lọ́sí bá ti ń pa yín kó mọ̀ ronú kí ní iye yẹn jù. ó fi máa pa títà bá ti ń lọ mú tá a bá ti ń lọ kírun. ọlọ́run á padà sáyà ìdí innamal من amali الشيطان، fáyé ta ni sí ṣéke ọtí o tẹ́tẹ́ títa o ìmọ̀ apẹ̀rẹ̀ sójú bọ̀ o ìmọ̀ afi ọkọ̀ pínrẹ̀ o rígìsù ìdọ̀tí ni min amali shaitan kódà iṣẹ́ àṣetáni ní fájẹta ni búhù ẹ̀ jìnà sí kẹ́bí lè jèrè níparí ayé àyẹ̀ ọlọ́run nípa alẹ́ àǹtọ̀mùntàwọ̀ àwọn ọmọ òrùn ni a sí wọ́n ọ̀jẹ́ mímu wọn látòlè tadarruj ṣùgbọ́n ẹja pàkíyèsí mbẹ yọ ẹnìkan wà á ní lóhùn gba islam lónìí kan wá ní ẹ ò ní gbé wá sí lábàdí bẹ́ẹ̀ ní kọ́tí ọ̀dà àyàn ah, gba islam lásán kọ́tí ò sí mbẹ. kò sí ìyẹ rárá ọ̀rọ̀ ni wọ́n sọ pé báyìí nísìn ẹja gbé ní tadarruj yẹn ti lọ mọ̀rọ̀bọ́ ti yé ní ìsìn ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ á ní yóò tilá kàkẹ́fì kẹ́kọ̀ọ́ ìlà kìyàmì sàá mọ̀lọ́bọ́ ti ẹni ẹni ọba gba islam ní sàgbẹ́kun ló di di pé ẹni tí ẹni bá ti gba haramu lọ sí mímu àríkèsí yẹ torí ìgbà tí ìgbà tí ìgbéni sísẹ ń tẹ̀lé yẹn lójú ayélujára sàlá ni èyí tó dẹ̀ ti wá kẹ́yìn òun ni pé ríjì sóun ẹ̀mí ni amọ̀lẹ̀ ṣàìtàn wájẹ̀sà ni wọ́n lọ́wọ́ kẹ́yìn wọ́n lọ bá nìyẹn ti clear so nípa bẹ́ẹ̀ ìṣẹ̀ṣà wà àtìtọ́ da ọ̀tọ̀lọ́pọ̀ fẹ́lẹ̀ ẹ̀ǹkárí alàlẹ́ mọ̀ǹkárí kéèyàn tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn bá fẹ́ ṣàtàkùn náà kọjá nǹkan téèyàn ó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ hadithi mi tó wà lábẹ́ báàbù yìí wípé àní tá a bá ń sọ̀rọ̀ ká má dojú ẹ̀ kọ ẹni yẹn gangan ká ṣe dání ọba ṣe kíni o kọ́ má gba ẹ̀mí ẹ̀ wọ́n hadassana abdulrahman bonal mubarak. حدثنا عبد الرحمن بن المبارك قال حدثنا حماد بن زايد عن سالم العلوي عن انس قال كان النبي صلى الله عليه وسلم قلما يوجه رجل بشيء يكرهه فدخل عليه يوم رجل وعليه اثر شكرا فلما قال قال لاصحابه لو غير او يزرع هذه السفره آه. حديث إليه قاعد يعني يعني حديث ضعيف أنا يعني أنت أقول يعني سلم بن قيس العلوي ضعيف الإمام أحمد لفع في أبو داود في الأدب باب في حسن العشرة آه، أنا حدثنا عبد الرحمن بن المبارك عبد الرحمن بن المبارك حدثنا أصفوا أني حماد بن زيد أصفوا قال صلى سلم العلوي يعني لو على صدى أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قلما يواجه الرجل بشيء يكرهه

ọlọ́mọ kọ́ ọmọ wọn nígbà tẹ́ni yẹn wá nàró wọn wá sọ fáwọn yẹn pé lọ́wọ́ bá yẹra àwọn nẹ́zẹ̀ àhádì ìsọ̀rọ̀ káwọn ẹgbẹ́ nìyẹn lè ṣéǹjì sọ̀rọ̀ yẹn àbí tó bá lè yọ dànù ẹni sọ̀rọ̀ yẹn ọ̀ní ká lọ pé bíi dẹ́ bí àyè dí àwọn àwọn aráàlẹ̀ Yorùbá tí wọ́n máa ń ààrẹ ti gẹ wọn lè lábì kú ni wọn lè ń gbà pé ọkọ rẹ orí ìkànnì rẹ̀ gbà wọn apàdà bímọ mi báyìí bí àwọn ti bá orí ìkànnì rẹ̀ níbẹ̀ ajá ti bá bì ti wá kejì yìí kó má wàá lọ padà wọn á mú tó tẹ ni wọ́n á lọ so ọmọ lọ́wọ́ wọ́n á lọ pé wọ́n fi má kú hànàlà ẹlòmíì wọ́n sì bẹ̀rẹ̀ o. èrò tó fọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀rẹ́ wọ́n tún fún àwọn ìyàwó lẹ́ni kọ́ lọ́wọ́ fi ṣe ògùn ẹyin ògùn ẹyin wọ́n máa fi ẹyin àti lẹ̀kẹ̀ wọn àwọn ọ̀yà aláṣẹ wọn làwọn ta lẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ yín lẹ̀kẹ̀ yín kọ̀ lẹ̀kẹ̀ rìndínì irú nísì yàtọ̀ sọ́dọ̀ wa láwọn àyè mi wọn ọmọ ohun tí ń jọ́rọ̀ èyí tà ń sọ yìí kódà rí láwọn olúwa mi báyìí láwọn alákọ̀wé tí wọn ọmọ túmọ̀ fẹ́ èyí ń dá ẹ̀ láàmú yẹn òye wọn ní ẹ̀rọ akọ wọn ò ní kí ni jẹ bẹ́ẹ̀ ẹ èyí ń sọmọ ẹ kìnnì kan ẹ má yọ lẹ́nu ọmọ mi wàá mú abẹ́fẹ́lẹ́ wọn máa lọ fi gbẹ ní àgbọ̀n wọn ò ní nítorí kó fi lè máa rẹ́rìn kéèyàn máa jáde ah. ẹlòmíì wọn lè ní ohun tí ó gun yìí yóò gun níbi ẹnu ọ̀nà ni ó ti gun nǹkan náà o wọ́n máa fi ra ní kẹ́ni sùhánù ìṣe ọlọ́run náà sọ wípé ní rúkọ̀ ọ̀fọ̀ ọ̀tàmọ́ ìmọ̀ àti àsomọ́ra ọ̀tí wà látà àti kí ni ọ àti ògùnfẹ́ èyí táwọn àbáyé jókòó ti sọ wípé ojúlówó sẹ́wọ̀n tó ń ṣe nísìnyí ẹ̀ mẹ́wọ́n dẹ̀ ti ń rówó jù àwọn tí wọn fẹ́ràn ara wọn báyìí kọ́dẹ̀ tún wọ́n pọ̀ sí pa tóògùn wa máa ń pẹ́ kó tó já ni kódà àwọn bàbá wa lẹ̀ Yorùbá nígbàgbọ́ sí pé èyí tó bá sì wáyé bẹ́ẹ̀ ọmọ tí wọ́n bá bí iná yẹn máa làpá lára ẹ̀. ẹ̀yìn sọ ohun táwọn gbà pé máa ń ṣẹlẹ̀ wọ́n gbà wí pé ọmọ ni wọ́n fẹ́ẹ́ lélẹ̀ tó bá jó bẹ̀rẹ̀ nítorí wí pé oògùn ni wọ́n fi fẹ́ yẹn. àwọn mí ọlọ́run mú wọn dìdì kudì wọn gbé bẹ́ẹ̀dì lé lórí ní ọdún yẹn bá lọ jàjà sún bẹ́ẹ̀dì ìyá ọba gbómi lórí yóò kọ́ wo rẹ̀ pé ẹ dákun ṣé òun ti ya wèrè ni àbórí òun gbé kí wọn wá dọ́dọ̀ ọgbẹ nìyí ọmọ tó sì ti di mẹ́ta mẹ́rin ògùn ká kọ́ lójú nìyẹn. wọ́n ní yanni sọ́fọ̀ ọ wà lórí ẹni yẹn wọ́n fi ṣáájú. wọ́n máa fi ń ṣáájú pé kójúkójú má wà ọ́ lórí táwọn yẹn náà máa ń ṣe lọ́dọ̀ yìí wáyé pé kójú ojú àjẹ́ má wà ọ́ ẹ̀ padà ti sọ fún aláwọ̀ jókòó bíbá yìí pé gbogbo apáta ló lójú abẹ́ ti gẹ̀ẹ́sì àwọn sọ̀rọ̀ àgbẹ̀ àlẹ́ àyínú hàn ojú ń kọ́ òtítọ́ ni òsirọ́ ń bẹ̀ pé ojú ń bẹ ó dẹ̀ sì máa ń lapa lára kèé ṣe kó dìgbà tí ẹ bá lọ létí ro tí wọ́n láwọn ará àdúgbò màlẹ́ máa fi ń fọ́nù ń jèlò ìró dẹ́ àwọn ará àdúgbò màlẹ́ wọ́n máa fi ń fọ́nù òkìkí wọ́n wá kẹ̀ láwọn ìlú òkèèrè wọ́n tún máa sọ fún wọn ìmẹ̀ lójú ó sì máa gbẹ́ ọ̀sán wá ṣe dáadáa ni àtọ̀ mẹ́yìn lójú ti ń gbẹ ìwọ ò ṣe mọ lójú kọ́ máa fẹ́ra kọ́ lálàáfíà àdékẹ́ bá wò sùn bá tún sọ fáwọn ọmọ kí ó pé kí èèyàn fẹ́ kí irú máa súnmọ́ wa ni aláwọn nǹkan tó yẹ pé tá a bá gbé sára bóyún bá ti kóṣùn mẹ́rin àbóṣùn márùn lára aláboyún táwọn bíi ìṣẹ́jú mọ́ ọláyọ̀ wálẹ̀ táwọn àti dáadáa rẹ́rìn ní ṣe dáadáa owó òṣèjé kí ọba rẹ júmọ́ àwọn ẹni tẹ́dà ń dà láàmú àwọn tẹ́dà máa ń dà àwọn láàmú àtọrunú tọ́ba ti wọ̀ ọ́ báyìí tóyún ní ọkàn máa dúró kí ọgbẹ́ owó pé àhálọ̀ kí àfa ọba ti tẹjú mọ́ yẹn nídìí òun gbogbo wa pátá la lójú àwọn ọmọ ohun tí ń jáde ń bẹ o bóyá tá a bá ti wo kíní kan ó straight ẹ̀ alapa lára àmọ́ mọ́ gbogbo ala lójú ọ̀rọ̀ ojú yẹn máa yọ irú báwọn ọkùnrin ti wà mí báyìí ń sìn tóbìnrin kan bá wà mọ̀dé tọ̀rọ̀ láti rìn kọjá mí báyìí yọ fẹ̀fẹ̀ kọ ojú yín ni èso òun náà ṣé ìbá ti fáwọn ẹ̀ ti pẹ́ lẹ́nu sẹ́yìn mi dá ajókòó ìfẹ́ nìkan bá ajókòó mẹ́rin ó pòfolo. ọmọ ohun tí ó wí o ìmọ̀jọ́ ti wá ti pẹ́. ìbámu àwọn òfin èrò mélòó ni àti wà mí sórí pé thousands ni àti wọ́n wájú àwọn gómìnà àwọn aláṣẹ láti sọ̀rọ̀. ìyá wọn pé ìyàn méjì wọn fẹ́ sọ pé ojú ò lè di yóò di díẹ̀ kù ni kò ní pọ̀. ẹlòmíì lè mọ ohun tí ó wì sùn mọ́tọ́ bá jókòó ń bi ta wà ń bì ní ìsìn pẹ̀lú òkú ọlọ́run nínú mẹ́wàá mẹ́fà ní ọ̀rẹ́ sísọ ojú wa yìí iṣẹ́ ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ ojú wa yìí torí pé èèyàn tọrọ ọ̀bùnkún ni ẹni tá à ń wò láwò rẹ́rìn àwò dùnnú á máa sọ pé bárakallah bárakallah bárakallah àdúrà láwọn àti àwọn àtàdúrà fún so that kójú yẹn máa làpà lára ẹ̀ tọrọ ojú ni tọ́ba wo ràkúnmí ti ń rìn lọ ó lè di eróògùn kọ́ ọbẹ̀ wọ́n sọ àtàdúrà kò túmọ̀ yẹn lé nìró òfojú ní àádọ́ sọ pé wọ́n dẹ̀ máa so nǹkan mọ́ra lójú yẹn òbí kó mo dáná sọ sẹ́lá fún adé ní kákẹ́ sàdúà òun ní kákẹ́ sàdúà ìgbẹ́tọ̀ bárakàlọ́hù lẹ́k àbí bárakàlọ́hù fìk ṣe gbogbo ilẹ̀ lójú o àfẹni bá wí gbólóhùn yẹn ló kù sọ́sàdọ́ àfẹni tó wò ẹ̀yìn bá ti fún wa nípa ọ̀rọ̀ àfáwọ̀ ámìrù àtàfáà sáà àti fún wa níjòkó mi báyìí náà rí dáadáa àfáwọ̀ ámìrù òwò abájèrè ọdẹ wo sáàlù báyìí hanif ẹnìyẹn bọ́ra alẹ́ wa rẹ̀ ah, ọkùnrin ọlọ́run dá báyìí àréniwo ní bẹ́lá rẹ̀ màláì bí inú oorun ṣe kí àfáàní yẹn kẹ́sọ̀ pé sáà bẹ́ẹ̀ náà lọ létí ro ọ̀run táwọn àdúgbò màlẹ́ làwọn létí wọn ò lé gbójú yẹn lọ lápá nítorí jíjẹ ọlọ́run padà béèrè ni pé alẹ́ kẹ́fí sí ó ti jẹ́ tẹ̀ ń para yín báyìí gan-an talẹ̀ kẹfìsì wọn bá ní amírù làwọn kẹfìsì làwọn kẹfìsì bó o ní mo ṣe wò ó mo wò kó ẹ̀dá ni yà lọ sálùwà lákàn dami rẹ̀ sí la o àbẹ ti kẹ ṣé ẹtú fẹ́ sọ pàjẹ ní bátírì àbóso lẹ́pẹ́ ètò kù ojúlọ làpà lọ làpà ẹ̀ wọ́n fà wọn àwọn tọ́jú ìjagun bá dàrí níyì ẹ má gbàgbé o ẹ má gbàgbé ọ̀rọ̀ òjijì ọlọ́run sẹ́ẹ̀dì jagun bá dàrí náà ọ̀rọ̀ ti yẹn ju fadi kò fèrè tó fadi fadi kà fadi tó lẹ́kùn mo ti forí jì yìí táwọn eléyìí ni wọ́n á wá lójú àjẹ́ àbójú oṣó àìrọ̀ lọ́ọ̀fì ẹ̀ pé gbogbo àwọn alábẹ́ ọmọ ọmọ máa ń ké o àrùn ọmọ lè máa gbóná ẹlòmíì ọmọ ni wọ́n sọ di ọ̀tá ọlọ́run nàfọlọ́run dẹ̀ ti sọ wípé ń bẹ́ẹ̀ ní àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àdúgbò lẹ́kùn fàṣàrò ọmọ asọ́dọ̀ ta ọlọ́run ẹlòmí òfin máa lọ sẹ bọ́ fíà ah, ọlọ́run má jẹ́ ìfìdẹ̀ kó tẹ̀sẹ̀ wọ́n gbó lọ́mọ èyí tí wà ń tè wọn bá ní eléyìí ó ti burú ẹsó ẹsó mọ lọ́wọ́ sófra ní ẹ̀ má gbà ọ́ oríṣi ọlọ́run sọ wípé ọ̀fọ̀ àsomọ́ra oògùn fẹ́ ṣírù ẹ bọ́ lóṣìṣẹ́ ọlọ́run ọba kò. káṣẹ ní hadith yìí dọ̀rin bẹ̀tẹ̀ àti rí àwọn àlàyé mi lóṣìṣẹ́ ọlọ́run ọba ti takoru nkẹ́ àwọn sàhábà tí wọ́n bá dẹ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń fa ajá mú tọ̀hún lára ni pé kí ìsókúsò wo ló ń so mọ́ra yìí ẹ̀rí tó ọ̀rọ̀ hadith yẹn ṣe rí nìyẹn wọ́n nígbà tẹ́ni yẹn dìde wọ́n sì sọ wa sọ fáwọn sàhábà yìí pé tó bá lè change ẹ̀ àbí kò ṣe kíni o kọ́ yọ ọ́ kó yẹn yẹn yẹn kíni àsomọ́ra tó somọ́ra yẹn wọ́n dẹ̀ bí fún aláfẹ́rẹ́ òun ní bí kíni sẹ́rin sẹ́rin wọ́n máa ń somọ́ wọn sùn mọ́ ní ọ̀jẹ̀ òun ní sùn fúnra yẹn abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì báàbù mi ti àtúntò fẹ́ wọlé sí báàbù man qala al-akhar ya munafiq fi ta'wili ta'awwala ẹni ọba sọ fọmọ ya rẹ yìí pé mo pè wọ́n munafiq yìí àwọn àrònú síkà ló ti fi sọ ọlẹ́rìí tí wọ́n fi pè ní munafiq dára ọba ní mo pè wọ́n munafiq yìí. bóòlù ṣe yàní fíìtà wéèlì níbi ìrọ̀nbẹ́rẹ́ kẹ ọkẹ mú tù omi kéjì ọba gbé múnẹ́bí. òun la tún fẹ́ yẹ̀ wò báyìí. ọ̀yà. حدثنا موسى قال حدثنا عبد العزيز قال حدثنا حسين عن سعد بن عباس بن عبيده عن ابي عبد الرحمن السلمي قال سمعت علي رضي الله عنه يقول بعثني النبي صلى الله عليه وسلم والجبير بن العوام كلنا وكلانا فارس فقال انطلقوا انطلقوا امر نعم. اجي كاغبو حديث يا اني حدثنا موسى موسى صفوا اني حدثنا عبد العزيز انا عبد العزيز هنا صفوا wọn ni eh, abdulaziz sọ pé hussein sọ pé wọn látọ̀dọ̀ saad ibn ubaida saad ibn ubaida sọ pé wọn látọ̀dọ̀ abi abdulrahman asalami abi abdulrahman asalami olùmí wa gbọ́ ali radiyallahu anhu yaqul ti ń sọ̀rọ̀ báyìí pé wọn lànà sọ̀sọ́ lánàá mi níṣẹ́ èmi àti zubairu bunal awwaf radiyallahu anhuma ọ̀rẹ́ àwa méjèèjì wọ̀kìlá náà fàárí sọ̀rọ̀. ìkíni kejì wa ló sì gẹ̀ẹ́sì. ọ̀yà. ọ̀kọ́ọ̀lù ntọ́lùkù ọ̀tà tàbùlùkù rọ́ọ̀dẹ̀ta kájà wọ́kájà. tí wọ́n dáná bí sọ̀tún láwọn aṣọ ni pé ọ̀yà ẹ̀sìn àti àti ẹ̀ tètè máa lọ. tẹ́ẹ̀fì débi àbàtà báyìí báyìí. wàbí ẹmọ̀rọ̀ àtùn máa ṣùgbọ́n mi náà ṣáàtì nítorí pé ibi tí mo ní kẹ́ ẹ lọ yẹn àlọ́lá ọ̀dẹ̀ ti sinmi lẹ́yìn òfin kámẹ́rà yẹn ẹ̀ ìnẹ́mọ̀ nùgbò wà ìgbọ́mọ̀ tó ju ọ̀rọ̀ jawalu lọ́ni gbàtí Habib àfitọ̀fọ̀lọ́ tó ń kọ́ láti fún wa wọ́n sọ fún mi yí pé kí n lọ sí fóònù mi o mo bá ti lọ wá sàmárí nìkan tó kọ lókẹ́sàn ń dónú mọ́sálásí yẹn wọ́n bá ti dún bẹ̀ báyìí wọ́n sọ bẹ̀ fáwọn ṣé ìgbé táwọn bá fẹ́ wá àwọn onídìí káwọn pè wá la ilaha illallah mọ́ ọkọ̀ rò pé wóróworó làáfà yìí ń sọ yìí bàbá ṣe àdìbẹ̀ ń tó tọ́ aláṣẹ mọ̀kẹ́ báyìí wá gbé báyìí aláṣẹ lókè sọ báyìí tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní yíyá pé wọ́n yẹ pé họ́ọ̀lù tó ti fẹ́ lọ sókè gbégi ó di báyìí ó di báyìí ọyà báyìí ọba bẹ̀rẹ̀ sí kọ ogun àwọn kìnìyàn lọ ọba ìpélégédé à oníwà o. ó tún ní tọ́ba tó ṣe pé káàmpù òun ló tún fẹ́ tọ̀ tó fi tókè gbégi ọlọ báyìí ọlọ báyìí ọwọ́ aya gbogbo títì yẹn ó ti kọ gbogbo ikọ̀ ni. mo máa ń bẹ̀rù ní àwọn ọ̀kan ti tó àfa má darẹ̀ láàmú òun kó mẹ́ta fáwọn. òjíṣẹ́ ọlọ́run ò lo ansẹ̀ bí ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. obìnrin kan bẹ láàyè báyìí báyìí báyìí báyìí máa ha kìtáàbù lẹ́tà kan wà lọ́wọ́ ẹ̀ lẹ́tà ni o min haatibin ila al-mushrikin. Hatib ibn Abi Balta min as-sahabati al-kiram radiyallahu anhu òun ló gbé lẹ́tà yẹn ọwọ́ anikọ́lọ́ fún àwọn ọ̀sẹ̀ ní lẹ́tà yẹn fàtúni bí ha lẹ́tà ni ọ da fìtí náà lẹ́wọ̀ ẹ lọ́ọ́ bá ń gba lẹ́tà náà wà. ọ̀yà. wà á fàyínà ẹ̀sìn alábà ìlà àhẹ́lẹ́ wọ́sọ̀kan lọ́nà nàbíyí sọ́lá lọ́wọ́ lẹ́yìn wọ́sọ̀kan. ọ̀kúnnà àlèkìtàbù lẹ́dí máa. tọ́ afáwa ah, Ali àti Zubairu wọ́n ní fọwọ́ afáyiná ha yàní àdìrákiná ha àtàyiná ha alọ́ọ̀bá obìnrin yẹn tàfsírù aláàbàyìnrín òun náà gbéra fún mi kí tiẹ̀ ní ò lè yá òun gẹ́ ló nira fún mi bí tí wàhálà tuntun sọ lọ́dọ̀ àwọn afáwa ni sheikh nalibani rahimahullah ta'ala. àwọn mi sọ yìí pé nígbà tó mèrè ti lè máa dára fún mi gùn tó lè máa gẹ̀sìn ó ti jẹ́ dání ọmọ àwọ̀kọ̀ ọmọ lọ́kọ̀ kọ́ máa gbé káàkiri ọlọ́run lọ́kọ̀ kọ́kẹ́ àtẹ̀lá rínú àwọn àfáwọn àti wọn ní à ìwọ ni bàbá yìí ń wí àwọn ọgbà o ṣéèkì nù wọn lọ lórí ẹ ṣéèkì nù wọn lọ lórí àtọkọlọpọ nínú àwọn ọ̀rẹ́ lẹ́mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ sí mọ́ àdá ẹ̀rí yẹn làwọn sá máa fọ́ lòlò obìnrin ń gun kẹ́tẹ́ ọ̀ngọ̀rà kan mí lójú ayé sẹ́lẹ̀m ọ̀dẹ̀ sátakò lórí ẹ̀ àti wípé mútò ńkọ́ káánẹ̀tì àṣà àbójẹ máa lágbára ju onírà fún mi déyàn ó làtàn èèyàn làtàn bọ̀lọ́ eléyàn jẹ́ ọ̀rọ̀ láàrin àwọn olùwà inú àwọn fásitì tó máa ń jẹ́ yàní gọ̀rí ìbàdàn pọ̀lọpọ̀ náà wà lóṣù náà lọ́dọ̀ Sheikh Al-Albani rahimahullah. ọ̀kan náà nìyẹn ṣùgbọ́n nínú nǹkan tó súnmọ́ kí wọ́n dúró lórí ọ̀kan lè yí ta kẹ́yìn ọ̀wá ha àwa bóbìnrin yẹn tàṣírò aláàbàáyín ńlá bẹ́ẹ̀ béèrè béèrè kankan lórí náà àwọn àpẹ fáwọn àfáà ni wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn láàrin ara ọkàn káàkiri fúyàwó ẹ̀ máa lọ yẹn náà wípé yanni ó doni gbogbo àwọn ẹni tó ti ń sọ̀rọ̀ yìí ọ̀nà ẹ̀fẹ́ ájì ìyàwó òtún ẹ̀fẹ́ bàtà wọn sọdí yé débi pé mi náà alẹ́ mi náà lọ́rọ̀ tí mi náà fẹ́ sọ lérí pé èmi eléyìí ké o mi náà fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ ṣé alibani àtàwọn yunifásitì ọ̀rọ̀ wọn táwọn méjèèjì ń sọ yẹn lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ bá àrìyàn díẹ̀ ní ìsìn jẹ́ tètè sáré ya àwòrán rẹ̀ mọ́ pé àwọn olùmọ̀ wa ọ̀dọ́gba lórí kíni o lórí mọ́sálà yẹn tá a bá dẹ̀ ti dọ́gba lórí aláwọ̀ rẹ̀ ẹni tẹ́rì bá wà lọ́dọ̀ ẹ̀ ìwọ lọ́mọ ayẹ̀ yìí tí mm, tẹ́rì bá wà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ dáadáa. ó ní fọwọ́ abáyiná ha àwa bá obìnrin yẹn tàṣírò alábàáyìnrì ńláha òun náà ń lọ lórí ràkúnmí tiẹ̀ haythu wasata lana nabiyyu sallallahu alaihi wasallam ibi tá a nẹ́bí wí gẹ́gẹ́ sì kẹ́ ẹ̀ sọ pé ọba ti dẹ́gbẹ́ta dá ibi ìrìn kan tó ṣe

obìnrin náà bá wò pé ilẹ̀ ti ká òun tóun parọ́ ló kù ọ̀nìmọ́ ọmọ ẹ̀yìn kìtààbù ẹ̀ kò sí lẹ́tà kẹ̀kẹ́ lọ́wọ́ mi àwọn bá ní kò sí lẹ́tà lọ́wọ́ ẹ̀ kò sí lẹ́tà lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní ọ̀nìbà hasinẹ́ àwa wá bẹ̀rẹ̀ sí ní wá lẹ́tà kì wọ́n bá yín ra ha atú bí ra fún mi rẹ̀. ọ̀kọ́ la sọ́ọ̀ṣì màá rọ̀. فقلت ما كذب النبي صلى الله عليه وسلم سبحان الله ẹ wà àwọn ènìyàn ọrí àwọn onímọ̀lúdì wọn ọ̀rọ̀ nẹ́gbàá o ẹ wọ ọ̀rọ̀ dánù kankan lá ń sọ àwọn tàbí ni láyé ànẹ́bí ọ̀jẹ̀ parọ́ ẹ ẹ ẹ kò sí lẹ́tà lọ́wọ́ ẹ ànẹ́bí ọ̀wà lọ́wọ́ irọ́ mẹ́mẹ́ hànàlá ẹ sì wo mẹ́rin rí àìníyọ̀ ọ̀rọ̀ dánù kankan lá ń sọ. àwọn ni wọn wọn á láwọn nífẹ̀ẹ́ sẹ́ni pé kìnìún wọn ẹ̀rí fáwọn tó òdodo ni tọ́ba ní kọ́ àbá yín yín lọ bì kan ẹ̀sìn wá kí ní ọ̀rọ̀ lọ́wọ́ sí ẹ̀já ọlọ́wọ́ bá padà ní àní ọlọ́ wọn ni ọ mọ kẹsẹ̀ nàbí فهاوت يدها إلى أجزتها وعليها إزار صوف طب فأخرج فأخرجت ẹ̀sùn kéwìn ńlá ọlọ́run kọ́ bá ní kọ́ bá ní kí àwọn tó bá ti lọ àwọn tó ti wà kọ́ bá ní ti sọ wọn. àwọn àfáàtọ̀ ọlọ́run ló ń sábà di hazel manhaj fún wa. ǹdàmọ̀ bákìyẹ́t ayẹ́mùn لمجادرتنا بلاد السودان ó kùn sókí oku kákò Sudan báyìí àwọn ẹni tọ́lọ́run ló ń sábà bí a máa pèsè sórí ọlọ́run wí ànẹ́bí wí àgbọ́yé àwọn ẹni ìṣáájú lórí ẹ̀nì wàláyé ó díẹ̀ ó ti fẹ́ẹ́ bọ́ fèmí yìí náà wàláyé nígbà yẹn ó díẹ̀ torí ẹgbẹ́ wa ẹ̀rẹ́ là ń bá lọ ẹgbẹ́ yìí á máa bẹ̀rẹ̀ á sì máa tì lẹ́yìn bá a dé sẹ́yìn á pé á kó yẹn jọ lórí ẹgbẹ́ àwọn tá a tó kéjọ á tún kó ìlọ́po ìlọ́po kódà àti múra káàrọ̀ àtọ́gbé à ń palẹ̀ wọ́n bọ̀ wá nàìjíríà rẹ̀ wọ́n yìí dábìí tùlábì الشيخ العلامة ابن عثيمين رحمه الله نظموا دورة مكثرة wọn wá gbé sẹmínà kankalẹ ìgbà ya ẹ láǹfààní ọyẹ wá jókòó kọ́ kéwú díẹ̀ sí àwọn ẹ̀ bá jókòó báyìí bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ sọ lọ́sẹ̀ bíi mẹ́rin àbọ̀sẹ̀ mẹ́ta sáńgbà yìí ọ̀fẹ́ ju dáadáa àwọn àwọn arín ọmọ kéwú ṣèkù sèmí ẹni tó ti lo twenty years pẹ̀lú wọn náà wọn tọkọ wa tó lo twenty years pẹ̀lú ṣèkù sèmí rahimahullah hadith yìí wọn á fi inú kéwù kan àdéhùn ìmọ̀ ló fún wa. gbàtà fún àwa wá débẹ̀ mọ́rẹ́ tí ń jọ́ ní táwa náà jókòó báyìí. wọ́n ní ká abala bíi tó bá yẹ aládàtìrà ni a rí i pé nǹkan ńlá ni kó lè fi pẹ́ńsù fàlà síbẹ̀. ẹ̀ wá rí Ali ibn Abi Talib ó ní wọ́n lédi ni ọ̀rọ̀ tá a fà wá yọ fún àjọ yẹn. mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la òjàre dánilẹ́kì máa bọ́ sọ́lá rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fóbìnrin ààbì ìlmọ́rọ̀ a gairu mùsùlùmọ́ ọ ẹ gbọ́rọ̀ nìyí dáadáa bẹ́ẹ̀ lára ti rẹ̀ sọ́jẹ́ mùsùlùmí ti rí òkì bí tá a fáwa ti wọlé nìyẹn kẹ́ ẹ wò àbá gbọ́ ẹkún gbà wọ́n dàrin ni wọ́n fi dẹ́rù bàjọ́ yẹn ni pé ń gbàsọ lára rẹ̀ àwọn lẹ́tọ̀ kùrì jánnẹ́hu tọ́ ọ bá ti gbà kí n gbà sọ lára rẹ ó mú lẹ́tà yẹn jáde wọ́n lẹ́gbàá wa mi sọ yìí pé wọ́n ní ọdún àfa sọ ni pé ìborí rẹ tó fi lórí yíyọ kó lórí rẹ wọ́n lẹ́yìn sábẹ́ mùsùlùmí wọn lẹ́yìn sábẹ́ mùsùlùmí wọn bẹ́ẹ̀ mùsùlùmí ti lówó ní wérí ṣèpè ìyọ̀ ìkórí kọ́ lórí ẹ̀ kì í ṣe pé tìmọ̀lẹ́ fọ́ fẹ́ já sí òwò ọmọlúwàbí. àyẹ̀lẹ̀ ẹ̀kọ́ kọ́ tẹ̀sẹ̀ kí ni o kò mú lẹ́tà bóde. wàá ti fi yẹ́ di ha ìlà ojìṣẹ́ ti ha. wọ́n ní bó ṣe mú ọwọ́ rẹ̀ nìyẹn. ọba kì í bọ̀ ẹ mọ̀ pé bíi tòbí làwọn obìnrin máa ń tọ́jú nǹkan tó máa ṣe kí ni o. tọ́ba pàtàkì níbi tó ti so bàǹtẹ́ rẹ̀ ńbẹ̀ ló kí lẹ́tà yẹn bọ̀ wọ́n ti mọ̀ wípé kọ̀ọ̀kan sẹ́ni tí wọ́n fún wọn sí ọba ọ̀rọ̀ àjọ jáde kẹlẹ̀ ìborí wọn lákọ́ ní wà á ìdárò nsò àwọn rí borí pé èyí tó kí ló tún kì í ìyẹn bàǹtẹ́ tí obìnrin yẹn sẹ́ńjọ́ yẹn èyí tó kí ni tí ò ní fi òwò rẹ̀ hàn ọwọ́ àwọn múlẹ́tà yẹn jáde ọwọ́ àmújáde náà. فأتينا النبي صلى الله عليه وسلم فقال عمر قال الله ورسوله والمؤمنين جاءني أضرب عنقه. tọ́ wọ́n làwọn wá múlẹ́tà tọ́jú ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ fún àwọn ti dé ànẹ́bí àti jíṣẹ́ yín dé o. ó mọ̀rún bá ní bá lẹ́tà lọ́wọ́ obìnrin lóòótọ́. ee ẹ bá lọ́wọ́ rẹ̀ afáwọn ọmọọ̀rọ̀ ni kọ́ọ̀nì lọ́ọ̀hà ọ̀rọ̀ sùúrù hásìtì gbónú àbí bálítà ó ti jàǹbá ọlọ́run ó ti jàǹbá òjíṣẹ́ kódà jàǹbá gbogbo mùmìnì ṣé ọbẹ̀ lọ tó fọwọ́ fún àwọn kẹfẹ́ ní ń bọ̀ wá jà wọ́n wa tí wọ́n fi wá dèta dèta. ó ti ṣe jàmbá dáàni àfúnibọ̀ ọ̀nkọ̀ọ̀bù ìdájọ́ àfa ọmọ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ kò ní ìdí ọ̀rọ̀ lọ́sibí ìjọ̀jíṣẹ́ ọlọ́run káà fi mí lẹ̀ jẹ́ kí n gé ọrùn rẹ̀ bọ́lẹ̀. wọ́pọ̀ ọ̀dùn náà ṣàmìlẹ̀. a ìṣẹ́ ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló fẹ́ gbé ọ fún lọ ṣe lé ní. wọ́pọ̀ ọ̀dùn náà bí ìlà àyàfúnẹ̀ mọ́rìnàdínlá. ọmọ ọ̀run ní kẹ̀kẹ́ bórí mi yìí ìgbàgbọ́ وأردت أن يكون لي ti fún ọ̀rọ̀ kan gbàdá ànábi bíbẹ́ ànábi àbí àti ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ hati múna tọrọ báwí ó sì wà nínú àwọn sàbí lọ́wọ́ pẹ̀lú ẹ̀yọ ànábi sọ̀sọ̀ lágbára ìjọ ọlọ́run wá ké sí hati hati bù mọ́ hàmàlàkì ah, èmi ló ṣe ọdún òfin fi lẹ́tà apá ń bọ̀ wá mọ́ obìnrin yẹn sáwọn ọ̀sẹ̀ bọ́ ṣé kí wọ́n fi lè pa wá mùsùlùmí o. kí ló bí ọdẹ ó ní bẹ́ẹ̀ ni ní mo sọ́lọ́. wọ́n ara tú kan omi yẹ́dù. mo wá gbèrò ó já sí wípé màá níyàdù ìyẹn ni pé mi ni o ìyẹn ni pé ìdẹ́rẹ́ àmì ń bẹ lọ́dọ̀ a èdè gẹ̀ẹ́dì ìwà fẹ́ kọ́wọ́ bàjẹ́ rẹ ní àlàyé dáadáa. Wọ́n ni mo fi sọ bẹ́ẹ̀ pé wọ́n bá ń palẹ̀ mọ́ àwọn nǹkan ẹni ńlẹ̀. Wọ́n bá ti pé ńgbà tí títí náà ṣẹlẹ̀ lọ. ní kọ́ yẹ́dù. Mo yádù yádù ní Mo lówó lọ́dọ̀ àwọn ọ̀jọ̀ yẹn. Bí kí tó bá sì bọ́ sójijì nǹkan mi lè ráre òun ló jẹ́ kí n kọ̀wé yàn kí ló ti sọ ọlọ́run sọ. ọjà kọjá ọmọ. wọn ní rẹ ọwọ́ ọrùn àní ah, górí àbá ìbọlẹ̀ òdodo lọ́sọ̀. àwọ̀lẹ́ ìsàkọ́ni sẹ́yìn dábàjọ́. tó hàn ẹ gbọ́n kó jìjọ ọlọ́run sọ ní àwọ̀lẹ́ ìsà ọ̀dẹ̀ṣẹ́ yìí dábàjọ́. tó o ti gbàgbé ni ó mọ̀ ọ́n náà tó bàjẹ́ agbábádàrè ni hásìbù wà. Ah, ọlọ́run ti nẹ̀ka sí gbogbo àwọn tó bá dáre ọlọ́run ti rí pé kọ̀sẹ́ni tí ó sórí ibú nu ọmọ. ọlọ́run pé ẹ̀yin mọ̀ ló yíwọ́ ẹ̀ ní àlùjẹ́nà ti di dandan fún mi. ọ̀dọ́mọ̀ àti àyìnbó kúmọ̀rọ̀. tí ó mọ̀rọ̀ sí bẹ̀rẹ̀ sí bú ẹkún ni ẹgbẹ́ ìgbẹ́ tòní yìí mọ mú o mọ̀rọ̀ bá bú ẹkún. bí

fóònù làwọn lè fi dìtẹ́ǹtì nǹkan tá à ń sálámọ̀ lérí fèé yìí ọ̀sọ̀ àyè bí wọ́n rìn dé bí wọ́n sì rìn tó bí wọ́n sì rí nǹkan yẹn ọ̀sọ̀ gbogbo ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ mọ̀ ọ́n jíjà ni sọ ẹ wá wo ni ó ń ṣe sọkísọkí pẹ̀lẹ́ nìyí ìyẹn lè sẹ̀kú yamọ lójú ẹ wo bí ṣe fọwọ́ kó la ní ìyẹn lè sẹ̀kú yamọ lórí. wọ́n mọ́rọ̀ àti làásùyà obìnrin tó bá jẹ́ lẹ́sẹ̀ wọ́n lè gba sọ́la rẹ̀ wọ́n nẹ́gọ̀rọ̀ yìí la àwòrán ti ha ìyẹn lè wo òhó rẹ̀ adẹ̀ láwọn sàwọ́dí òdì máa wọ́n kọ́ dà wọ́n lábùsù ha ìyẹn lè fọ́ọ̀kàn ó yẹ kọ́dà rẹ̀. sọ̀rọ̀ ní ngílẹ̀ abẹ́ torí kí wọ́n lè má kan. aláàzọ yìí pé ọ̀sẹ̀ tọ̀ tètèrè lọ́mọ tó nẹ́bi kí yẹn fa gàgà bíbọ̀ àṣírí ẹlẹ́sẹ̀ yá. ee pálapàla ó ń ṣe yìí. àbẹ́ ìwà wo nígbà náà lọ́ọ̀ fọ́ ọtún ti kílíà bàbá àjẹmà. wọ́n ká ṣe mọ́ àti obìnrin tó ya olùyapa kíyàn ká sọ kó lára sẹ́wọ̀n kó ọyẹ apaniyẹn làwọn sọ àwọn máa bọ́ sọ pé àwọn sọ̀hábọ̀ òṣìṣẹ́ tọrọ yẹn dé sí gbàgbé sọ̀rọ̀ dé àkọ́rọ̀ wọn lórí ẹ̀ káde má gbàgbé pé ohun tí ń jẹ́ súnà òun làwọn tó ti sọ́lọ́run bá sọ ihun tó ṣe àti ihun tí wọ́n ṣe lójú ẹ̀ tí ò ṣe kí o tí ò takò lórí eléyìí níìsì kì í sojú ẹ̀bẹ̀ tí wọ́n fún ní òun tó ń ṣẹlẹ̀ alẹ́ tí gẹ̀ẹ́sì wà á kọ̀rọ̀ ọdẹ fìdí ẹ̀ múlẹ̀ ìdán ọdẹ súnà ni làbá àti gbé ìdájọ́ lé wípé obìnrin tó ya oníyàpá wọ́n lè gbà sọ lára kódà wọ́n lè wo ìhòòhò rẹ̀ wọ́n yẹn lè fọ́gàn ìdàkánà fìhì ha ìdàkánà fìhì maslahatul muslimin tọ́ba já sí pé ohun tá a fẹ́ ṣe yẹn ọmọ ajá ń fà ní fáwọn mùsùlùmí. irú lẹ́tà tí wọ́n fẹ́ lọ gbà tí ọba mu wa wọlé wọ́n lè kọ́ bàbá ara tí wọ́n mu. abẹ́ ti kẹ́ sí ibà ìfọ̀ padà mu wa lọ́wọ́ ẹ̀rọ ń dáhùn sọ nìyẹn tẹsán tó mọ́sálà lọ́jọ́ fún ọbẹ̀ ìgbé lẹ́tà yẹn débẹ̀ wàhálà lọ́jọ́ fún mùsùlùmí o. ọ̀rọ̀ yẹn ti ń kílẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ló ọyẹ fọ́tọ̀ rẹ̀ wọ́n ti àhárà àbáàdì ń bọ́ dé omi gan nígbà yà níta ti wa nígbà à. ìdàrẹ́ ni ọmọ sílẹ̀ àwọn náà wà délé. ẹ dọ́lọ̀ jí gàrí wo ebi ń pa ni gàrí ebi ni sọ pé tí àwọn mùsùlùmí bá wà bẹ́ẹ̀ irú yóò dá wa lálẹ́ o tí lẹ́tà ní bẹ́ẹ̀ dé níbi tí ń mu lọ yẹn ìtìlẹ̀ lọ́jọ́ bá mùsùlùmí o ẹni tó ti mí nìyẹn pé ń bọ̀ wá ń dé báyìí àti lu ìbá wọn nílùú wọn wọn ti lúgọ sí gbogbo àyè oríṣiríṣi àwọn mùsùlùmí wọn báyìí wọn fẹ́ rún wọn tètà tètà nítorí gba ìfọwọ́kàn nìyẹn o mo rò bí nítorí ẹ̀ ni àwọn ọlọ́pàá Saudi fi fẹ́ fọwọ́kàn wọn.

ó yẹ kí èèyàn máa gba ìmọ̀ràn kéèyàn máa gbé ìmọ̀ràn lọ bá ẹni tó bá jẹ́ aláṣẹ. abẹ́tíkẹ́tì bí wọ́n mọ̀rọ̀ ṣe lọ gbé ìmọ̀ràn bá nẹ́bí àwọn ẹlòmíín subhanallah wọ́n lè láwọn ń pa àfa ilé ni àfọ̀ òní ti sọ wípé ẹgbẹ́ ọ̀sán tí wọ́n fi ṣe kíni o ni wọ́n fi gbé ọ̀sán ọ̀dà o. ẹ̀rí yìí pé àfa àwọn ọmọlù kọ́kọ́ sọ fún àná tuntun láwọn ṣáwárò jíjẹ ọlọ́run pé ẹ jẹ́ kí n bẹ́ orí rẹ̀ lẹ̀ ṣé mọ̀ pé nígbà táwọn ti rí yẹn kò sí pé wọ́n kẹsàárẹ̀ yí kọ̀rọ̀ báyìí wọ́n sì lọ bí hásìlì wa wọ́n tẹ̀sí orí ẹ̀fọ́ wọ́n gé bọ́lẹ̀ ìṣọlá sọ pé káyé wo ló wá sí ìbọn ẹ̀fọ́ ọkọ̀ bí mí náà ìrọ̀ àti àyè ní ádàbò nìyẹn ẹni pápá ọmọ òwò ṣe káwọn náà mẹ́kọ̀ọ́ ẹ sáré ní ká tí wọ́n bá ní ẹdó ẹdó ó ní wọn rí sọ̀rọ̀ yẹn di rẹ̀ sọ̀tọ̀rí àgbà yóò ti wò pé wọn ò fẹ́ kí fitna ó ní nǹkan tó wúwo tóun bá sọ wípé ẹja yóò bàjẹ́ ṣùgbọ́n ẹ má já nǹkan sì lè balàdà ọ̀rọ̀ di yé. pàápàá jùlọ àwa ṣàbàbà ẹjẹ wọn máa rí súnmẹ lára wa báyọ lápẹrẹ níjà wà ládùúgbò wọn ti yan nìkan pé òun ni baálé Ọlọ́run dẹ́ẹ̀ sì máa ń fi àlùbáríkà sí púpọ̀ jù ajíròrò abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́dì káwa sọ pé nǹkan báyìí láti o kí yẹn dẹ̀ sì máa yàgbá Ọlọ́run máa ń fi bùkún sí bọ̀ ẹ wọ́n kọ́ Ọlọ́run sọ fún mi sọ fún mi pé wọ́n ṣàwérè fún ìlànà ẹ́. báwọn sọ̀hábà báwọn sọ̀sọ́lá kọ̀sẹ́ni torí ẹ̀ pé torí ànẹ́bí ọlọ́run pé kó tún báwọn sọ̀hábà jíròrò nínú àlámọ̀rí. wàyí àzẹ́mìtà tó o bá ti wá pinnu pé nǹkan báyìí lẹ́fẹ́ ṣe farati ọlọ́run máa ń fi bìtì. bọ́yá ní baálé àbá ní baálẹ̀ òsín wá darí aláfẹ́ lọ dàbí kẹrú ó ní dàrú ẹnì kẹ́kẹ́ yọ ni wọ́n bá ní ọ̀yẹ́ kí wọ́n ríru wa ń bẹ̀. sòtọ́rọ̀ bá ti ìmọ̀lẹ́ ká máa fi yanjú àlámọ̀rí tí ìjọba ti fẹ́ yí pọ̀. Hmm, bẹ́ẹ̀ ni tí wọ́n farabalẹ̀ máa ń wà fún wọn. wọn ò bá ní sáré wọn ò ní sáré. ẹlòmíràn sọ fún òun nífẹ̀ẹ́ náà ni ó ọlọ́run nífẹ̀ẹ́ àpò òun. àbá sọ pé ah, níbi yìí kọ́ yẹ ká pariwo yọ pariwo. òun sì ti mọ̀ pé ariwo yẹn <laughs> fìtílẹ̀ ní ọ̀jẹ̀ òun àtàwọn máa ń gbèjà tòtòrí bẹ́ẹ̀ ká tún mẹ́kọ̀ọ́ yẹn ní níbẹ̀ lò wípé ẹni tá a bá wò pé òun lálákòóso ká máa gba ìmọ̀rẹ́ rẹ̀ ká tó ṣiṣẹ́ lórí àlámọ̀rí sọ àmọ̀ bí àsìkò wá ti tó ẹ ti mú báyọ̀ ní agbẹ́fà ni sọ̀rọ̀ àlà náà náà kìí fìyìnà ọ̀rọ̀ àdèmá wí wọn nípa láì wá ti parí ọ̀rọ̀ àbúrò àti ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ọlọ́run tààrà á ní. báyìí ó súnmọ́ ká ṣe kí ni ọ abọ́ sí ọ̀rọ̀ ọmọ ògùn kàkọ́ ọ̀dẹ̀ ọlọ́run tààrà á ní. muskila ni pé lákín ọgbà ìṣọ́ra torí àwọn ni wọ́n ní ẹ̀fẹ́yàd àwọn ò sì bẹ̀rù básìkò wá bá tó à ń lọ ni gbàtẹ́tẹ̀ mi gbádùn díẹ̀ sẹ́ni ká sọ fún ẹ̀mí mi lòun nílò kí má tó àfùmọ́ o wọ́n ní sásìkò bá tó ńlọ ni wọ́n yẹ pé sẹ́yìn náà ní ọ̀yà wọ́n bá ti pàjọ náà ọlọ́run ti àjà àtà sórí ọlọ́run tọ́kàn rẹ ti balẹ̀ yìí pé nígbà mo bá travel ní gbòó lè jẹ́ lé lè jáde èdè pé bóyá ìbẹ̀rù kú àbíbàkà lẹ́kìn nǹkan tí wọ́n mọ̀ mọ́ àwọn ẹnìyẹn wọ́n ní kí wọ́n máa ń ṣe ìṣìyà rẹ̀ wallahu a'lam wọ́n ní pípọ̀ nínú àwọn àfa àwọn àádọ́ta wọ́n èyí sábà máa ń múra sí àlámọ̀rí wọn pápá jùlọ wọ́n gbára lé kí wọ́n ṣe kí ni o kí wọ́n bá sọ́ra àwọn èèyàn pẹ̀lú nǹkan tó jódodo nípa ọ̀rọ̀ ó ṣe ṣíyà kò ṣe ṣíyà wọ́n sòdodo pé alọ́dọ́ pífẹ́ aráàlú ànábì lání láàyè àwọn sàábẹ̀ yòókù ní pọ́ọ̀sì kí ẹ̀dẹ̀ sọlá burú tó wà níbi ìyá àwọn sàábẹ̀ yòókù ní kíni ní pọ́ọ̀sì. tó asland àwọn ẹni tí wọ́n ń pera wọn ní ṣe àyẹ wọn ò lórí manhaj irú èyí tí wọ́n ń ṣèkọlù sí àwọn aláṣẹ nínú nǹkan tí wọ́n sì mọ̀mọ́ wọn ní òfin lẹ́wọ̀n náà nìyẹn wọn ni pé àwárí jù ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ ti kataka láṣẹ lórí gbàdé lómi ọba gbé ní ìsìn gẹ́gẹ́ bá àwọn máa ti sọ ó lè máa gbé pé àwọn ìjọba tó ti bẹ̀rẹ̀ sí báwọn mùsùlùmí jà mùsùlùmí wọn bá jà kataka láṣẹ ìpínlẹ̀ wọn bó ṣe rí náà nìyẹn kataka láṣẹ kádẹ̀sẹ̀ kéde o kataka wọn olùmọ̀ iṣẹ́ wọn nìyẹn wọn láburú mọ̀lídìí ibú tá a ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Sa'id tó tún padà sẹ́yìn ní Ubaidullahi lóyún pé áṣùlù rẹ̀ mọ̀jú sí ni abọ́nẹ́ni mi ò lọ dá mọ̀ òlù ìdílẹ̀ ọba wò pé bóòlù òun ṣe máa ráhùn yẹn rọ ọba sọ pé àfìmí yíú náà làwọn ọlọ́fíà rẹ̀ ti ọmọ ànẹ́bì ọlọ́run àṣàlá tàdé àwọn agbọ́mọ ànẹ́bì dínú rẹ̀ ò ní dùn ọwọ́ àfi búrẹ́dì yẹn káwọn yẹn lómi ọbẹ̀ lọ kódà àwọn ṣí àgẹ̀gẹ̀ alára ta lọ pé àwọn ọjà ẹ̀wọ̀n ọ̀wọ́n ògbérégé ló àfihàn yìí wọ́n fi dẹ́ múlẹ̀ pé múlẹ̀ ìdí náà ní gbogbo àwọn yẹ̀yẹ́ àwọn tí ò lọ́lọ́hùn làwọn tó gbémọ̀ lójú ilẹ̀ wọ́n yẹ ṣe mùsùlùmí kò kí ni wọ́n ti kiri náà. sọ nípa bẹ́ẹ̀ ló fi já pé a ní ọ̀rọ̀ títí nípa ó ṣe ṣé àtọ̀ ṣe ṣé à ṣe kẹ́ dákẹ́ wà kẹ́ wà áfíà náà ni pé káàbà sọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lú nǹkan tó jọ gbogbo nínú ẹ̀sìn ẹ̀ tí wọ́n bá mú yẹn bí sìgá wọ́n sábà ìmọ̀ níyà agbọ́dọ̀ jẹ́ oyè wa yìí pé àtẹnudọ́jọ́ mọ́lẹ́dà ní sọ̀sálà náà àwọn sọ̀sálà àtẹnudí èsì mọ́lẹ́dà ní sọ̀sálà gbogbo fádà agbọ́dọ̀ yẹn nìkan kan ní pọ̀tù agbọ́dọ̀ gbà yìí pé sáábẹ̀ ìdíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n sọ. nẹ̀tàrọ̀ dọ́ ànihun wọ̀ nẹ̀tàrọ̀ àhàmù àlẹ́ yìí a máa tọrọ ìyọnu ọlọ́wọ́n bá fún ọ á dẹ̀ ṣe ni o a ma tọrọ kẹfọ àní ṣépè fún ọ àní tukẹlẹ bẹ wàláhì ọ̀kẹ́ náà àwọn ọmọ ọmọkọ́ ó dìde gbé fídíò kẹwàá fún mi báyìí ó lẹ́ni tó ti nírú àkídà tí mo ń sọ yìí táwa ní pé gbogbo sàádà Islam subhanallah. ẹ wá máa wo bọ̀rọ̀ ìbò àjà ìbò pẹ̀lú àwọn kàlímọ́ọ̀tì ti fi nínú tí ó fi di mùsùlùmí àti ohun tí yóò fi di kèfèrí gan. yóò wá sọ fún pé kó máa sọ wípé ashadu lẹ́nu rẹ̀ lọ́wọ́ kí òun jẹ́rìí wípé Aisha ọmọ Abubakar Hafsa gbogbo wọn pátá onífin náà. wọ́n ní ohun tí ó fi di mùsùlùmí nígbà tá a ní ẹgbẹ́ rẹ̀ fara wọn sọ kìjì èmi kẹ́ gbọ́ gẹ́ báyìí orí mi kọ́kọ́ la gbogbo ẹ̀gẹ́ náà wọ́n là ẹni yẹn ń pè láti orílẹ̀-èdè kan bóyá Sudan ló ti ń pè ń dẹ̀ bóyá láti ẹ̀rá ni wọ́n ti jọ ń pè ra wọn wọ́n jọ wo fọ́tò ara wọn báyìí obìnrin wọ́n ní báyìí o ti wá di onígbàgbọ́ òdòdó báyìí nígbà tó yẹ kọ́ sọ pé ó ti sọ̀rọ̀ láwọn sọ̀hábà ni wọ́n ní fọ́nrán sí wọn.

Náà. Hati mọ́kì. Ìyàtọ̀ wà láàárín báwo àti ìyàtọ̀ mọ́. Ẹni méjèèjì ẹ̀ wọ́n fà á pọ̀ mọ́ náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àkọ́kọ́ náà wáyé pé àmọ́ yìí dẹ́fẹ́ ká yẹjú ń bẹ̀ ṣé ká yẹjú ọ̀rọ̀ àkídà ni àbí ká yẹjú lẹ́wù. wọ́n wáyé fọ́ọ̀rọ̀ oníkọ̀ àìsàn tí wọ́n wí àìlàm wọ́n tọ̀nà dáadáa. àgbájúlọ̀ ń gbà wọn ti mú wá ní nẹ́kírà àyàfi tó báyìí fún fún ní máa rí fà lóko sọ pé Allahu wa rasuluhu al-a'lamani abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́dì nígbà yẹn lọ́wọ́ máa jẹ́ kí ni ọ ní ọ̀jẹ̀ méjì ṣùgbọ́n ru báyìí yẹn láǹfààní ìfrọ́d kódà bó jẹ́ jámọ́ àbí ká sọ bí lákàtúnkà sọ wípé ẹlẹ́ ní as-sahabatu abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́dì tẹ́wé afdalul fún ọ ẹ̀ lẹ́yìn náà ìdígbé wáyé kọ́rọ̀ àkídà lẹ́wà ní ká yanjú ẹ̀wẹ̀ ìmọ̀ tí ń bẹ fójútì ọlọ́wọ̀n yàtọ̀ sí mọ̀ tọ́lọ́wọ̀n ló fi pápọ̀ lẹ́nu kan pé Allahu wa rasuluhu nígbà tá nẹ́bí wà láyé. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́sì nígbà tá nẹ́bí ti kú èyí tí wọ́n máa wí wí kí ni wọ́n máa ń parí síra àwọn kọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ kẹ́ fi yẹn kọ̀bá àjẹ jámù kọ̀bá àjẹ mùsànná nínú òfin wọn lọ́wọ́ àní kọ̀rọ̀ tẹ̀sí. abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ tó bá àmì ẹ̀jẹ̀ bá sọ tó náà. náà. Thank ọ̀yàdọ̀ ìmọ̀ ni wọ́n ti pọ́n lọ́wọ́ fún fún òjijì ọlọ́run ṣùgbọ́n mọ̀ sí ọ̀sẹ́rì gẹ́gẹ́ tó fẹ́rẹ̀ lẹ̀ ọlọ́run bú fún òjijì ọlọ́run pé ọlọ́run ọ̀fẹ́ báyìí òjijì ẹni ọ̀fẹ́ kò sí ẹ̀rí tó fìdí múlẹ̀ pé ṣùgbọ́n ìmọ̀ ni tọ́lá ń kò dá ìmọ̀ ni. ọ̀rọ̀ bá nìyẹn di bẹ́ẹ̀ àdéhùn sọlá kò dá ìmọ̀ ni àmọ́ ìmọ̀ ọlọ́run ọba sùpàdé ọ̀tá lálẹ́ nìmọ̀ rẹ̀ wọn kò papọ̀ mọ́ pípé mọ́ ṣá àlọ́hu wọ̀ṣẹ́ àyè wọ̀ṣá àwọn. sẹ́rí ojú òbí yé wa ẹ wọ́n gbé wa alaykum bi sunnati wa sunnati lè kó làpá òsì sunnati báwọn kó làpá súnà lálẹ́ alẹ́ ti gẹ̀ẹ́sì ni súnà yóò fẹ́rẹ̀. Now.

ẹsẹ ríro ilé ẹ jihad di fain ẹ ń lọ wọn bá fẹ́ ṣe yín sùtà èèyàn nígbàgbọ́ jẹ abẹ́sì kẹsàn-án bá rí bọ́ lágbára abẹ́ tó bá lẹ ọyọ kó ti jàmà làwọn ti yóò lè jà mọ́ tó wọn da kéèyàn ẹ wọn sọ pé kò síjà lónìí ìlú dín ẹ ní sùúrù. Thank you alinẹ́ni sọ ọ́ ti di di àjò di àjì fáyín yẹn máa jà lọ́nìí yẹn ò ìdíkẹ́ yẹn gbà yọ̀ǹda. mi ò lè tọ́wọ́ káyẹ̀ wọlé ni kíjà máa tẹ̀lẹ̀ lọ́nìí. ọ̀ á ní pé yẹn àríkè díye ò ní pé yẹn kẹ́ ẹ dákun máa bọ̀ ládùúgbò kí ọlẹ́ wa bá a jà. ìwọ gbogbo tí ọ̀nà ẹ̀ bá lágbára wọ́n ìfọwọ́ fẹ́ ṣe ọ́ ní sùtà ni. èèyàn ní òbí ẹ̀jú bágbára rẹ̀ bá jù lọ́lọ́ kí ló dé wọ́n ti kí ọjọ́ àyẹ̀fẹ́ bá sọ pé lágbára ni èyí ó bá sọ pé lẹ́nu ọdún wọn rẹ̀. Naam. Aleykum salaam wa rahmatulah. Thank you. Ah, wọ́n máa ń sọ pé wọ́n ní wọ́n ní hajj ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ń bẹ pé owó burúkú wọn fi ṣe. yàrá lẹ́yìn tàn hadith wọ́n máa ń pàdé ìdíyẹn lọ lálàáfíà ní kọ̀ọ̀bá dà. ìyẹn hadith ẹni tó fi owó aráàmù ṣe hajj. bí máa ń sọ wípé wọ́n ní wọ́n máa dá lóhùn pé làbáyìká wọ́n là sàdáyìká.

ọba tó da ni kò dé nígbà kẹkẹ àti ọdọ wa ṣé nǹkan tó da nìyẹn lọ fi sí lọ́rùn yẹn ibi nìyẹn lọ ọba ẹ léwu náà wàá fi sọmọ pé ilà abẹ ẹẹ àpọ́nlé ní kakọ làbẹ fóbìnrin pẹ̀lú hadith àti ìyá hadith ọmọ àti ìyá káde ní ìṣkáàlù wà láàrin àwọn olùmọ̀ lórí hadith yẹn tó lágbára àbí ọ̀lágbára ṣùgbọ́n hadith yìí hasan hadith yẹn dé dáwájà hasan sálùsù sálá ń sàlàyé ilà abẹ́ kíkọ fóbìnrin ó ń sọ fún ọmọ àtìyà wípé kọ́kànlára gé kíní yẹn fẹ́rẹ́fẹ́ kọ́ má jẹ́ kọ́ wọlé tọ́bi lè ṣe bóun ṣe ní bó ṣe yẹn á jẹ́ kí ọkọ obìnrin yẹn kọ́ gbádùn ẹ̀ lọ́jọ́ wájú ẹ ò pé pípọ̀ nínú àwọn obìnrin ọ̀dọ́ wa mi báyìí ọ̀pọ̀ wọn kọ́ la ìfọkúfọ̀ fún wọn lóbi pọ́pọ̀ wọn báyìí wọ́n máa ṣe táǹtìbù fọ́pọ̀ wọn sí. ẹ máa sọ pé kọ̀sáyè lónìí ẹ̀kẹ́ ló sùn ní wọ́n ti jẹ́ kọkùnrin mi máa lọ yálè àbí kọkùnrin wa sọra rẹ̀ di ológbò yóò máa bàjà lójoojúmọ́ ẹlẹ́ abúwo ló sọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ abúwo ló sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kí ló dé ọ̀dà lóhùn ni ọ ẹ má padà tú wo rárá <laughs> ẹ

ajé kọkọ ẹ gbádùn ẹ nígbà tó bá fẹ́ ní ọkùnrin kò tún ní yasẹ́wó pẹ̀lú bí wọ́n ti gé ọlọ́fà àtẹ́bá wo àwọn ọmọ faransé wọ́n bá yasẹ́wó nìkan tí wọn kì mẹ́ àtàwọn àwọn bí ara ọkùnrin ṣe máa ń gbé lára wọn máa ń gbé yóò máa gbéra yóò máa gbéra yóò máa gbéra ọ̀rọ̀ ẹ máa ọ máa fún ọmọ bàbá máa fún bọ̀ wọ́n di ẹ̀rẹ̀ wọ́n ìkọlà àrọ́ màá dù ìyá ya tẹ́ ó náà bá kọlà. ọ̀rọ̀ ìgbé tó jà tẹ́lẹ̀ àwọn ìjọba làwọn máa gbé yẹn fẹ́ wọn ẹ má dá wọn lọ́wọ́ gbé àwọn ọmọ làkọ̀ ní bí mo lọ́mọ mi kí wọ́n á fa wàhálà tó lọ gbé wọn kọlà fún ìgbọ́ ẹ̀ ní kẹ́ bá gbé lọ sí wọ́n bá tẹ̀yìn tó kọ́ máa kọ́ ẹ̀jẹ̀ àwọn akọ́ ká dẹ̀ wá wẹ̀ tó bá nínú ọ̀sán rẹ̀ tó ti é.